Pô, mo kí níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wò mí Àyìnkẹ́ Kújọ́rẹ̀ ọmọ bíbí inú Wonder Dial Kújọ́rẹ̀ náà ni gbogbo ẹ̀yin tèmi nílé á kí yín létò lórí amóhùnmáwòrán Orísun mo kí yín tẹ̀rín tẹ̀rín mo kí yín tọ̀yàyà tọ̀yàyà mo kí yín tìdìní tìdì torí pé àá ó ti ṣe díẹ̀ tẹ́ ẹ ti rí mi nílé agodo ó ti yẹ yín tí mo máa ṣe gbogbo eléyìí fún yín ẹ̀yin náà lè ti mọ̀ pé tá bá ti lọ fún sáà díẹ̀ bẹ́ẹ̀ ah upgrade ló tẹ̀lé ṣẹ́ bá rí upgrade eléyìí <laughs> ó lè kú ju jù fún gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń wá iléeṣẹ́ wa lórí Orísun tẹ́lẹ̀ mo tún fẹ́ kẹ́ tuntun wá torí tẹ́ bá tún wá òun ni upgrading tí mo san yẹn ló ṣe máa yé yín dáadáa tẹ́yìn náà bọ́dẹ̀ tí wàá rí stúdíò ilé agodo tí mo wà yín náà ti rí bó ṣe rẹwà iṣẹ́ ọ̀gá wa ni mo wá gbà ládùúrà wípé lágbára Ọlọ́run èmi gíwálé iṣẹ́ yìí á máa gùn nínú owó nínú ọlá nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀ ọ máa kó wa jẹ pẹ́pẹ́pẹ́ torí nígbà tẹ́mi gan wọ studio lónìí mo rò ókè kí ló ṣẹlẹ̀ inú mi dùn ayọ̀ mi kún akínyín lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni àyíkẹ́dá ọkújọ́yẹ̀ ni orúkọ tèmi lórí Orísun original number one elédùnmarè náà ló kúkú diwé ẹ̀rọ àfákùkọ tíya òun náà la ṣe fi ń ṣe kíni la ṣe fi ń bùgà wọn everywhere left right front back and center kí ni kẹ́ máa retí lórí ètò akínyìn lẹ́ni ẹ máa máa retí mo máa máa kí àwọn tí wọ́n ń ṣe ọjọ́bí lọ́lọ́kùn ìjọ̀kan ẹ má wàá rò wípé àwọn olùmọ̀ọ́ká wa nìkan ni mo máa kí wọn fún ọjọ́bí ìwọ tó bá wà nílé o ní ẹbí o lára o lọ́mọ o lábúrò o lẹ́gbọ̀n o ní ìyá o ní bàbá tó ń ṣe ọjọ́ ìbí tó o fẹ́ kí èmi àyìnkẹ́ bẹ́ẹ̀ dúró sórí ètò akínyìn láti k kí wọn ṣé anniversary ni wọ́n ṣe ń ṣe wedding anniversary gbogbo ayẹyẹ lọ́lọ́kọ̀ òjọ̀kan ayẹyẹ tó ti bá ìdùnnú dé tó fẹ́ kèmi àyìnkẹ́ bẹ́ẹ̀ sọ lórí ètò akínyìn ẹ wo ẹ ṣàfiránṣẹ́ gbogbo ẹ̀ ni mo máa ṣe kí ni gbogbo ẹ̀ ni mo máa ṣe fún yín kò tún tọ́ síbẹ̀ ẹ máa láǹfààní láti máa jẹ entertainment news ẹ ti mọ̀ pé òfófó yẹn ẹ̀wọ̀n gbé fún èmi torí pé kí ni mo máa mú wá fún yín bó ṣe ń ṣẹlẹ̀ ni gbogbo àwọn celebrity gossips ibi báyìí náà ni ẹ ti máa máa rí gbogbo ẹgbẹ́ nǹkan tó ń trend lórí social media a máa máa ṣe beauty tips lọ́lọ́kọ̀ òjọ̀kan a máa ṣe skin care à ń sọ̀rọ̀ lórí irun wa báwo lẹ ṣe lè ṣe irun yín báwo ló ṣe lè rí gbogbo ẹ tẹ́mi nílẹ̀ akínyín lẹ́tọ̀ ọlẹ́bùgá mọ̀dúláwà ó ti yẹn torí mi gan bí mo ṣe rẹ̀ mò ń bùgá lọ́wọ́lọ́wọ́ à ah, inú mi dùn ayọ̀ mi kún kí tó tẹ̀síwájú gbogbo ẹyin tèmi lé ètò kí ó sì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé kí wá máa mú lọ ní ti gbogbo àwọn tí wọ́n ń ṣe ọjọ́ ìbí ẹ tí ẹ bá ti ń wo ètò akínyìn ní gbogbo ọjọ́ ajé àwọn nǹkan tí ẹ máa máa bá pàdé lẹ́ni nìyẹn. ok àwọn wo gan ni a bí nínú oṣù June tí June ò ní June láṣẹ Èdùmàrè ẹ jẹ́ kí n máa kíyọ̀mí fash ẹ á kíyọ̀mí fash kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ jẹ́ kí n máa tún kí Aisha lawa, akíyìn kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ jẹ́ kí n máa kí ajẹ́rìí pọ́ṣónú Ali Baba ẹ akíyìn ayẹyẹ ọjọ́ ìbí àti queen madiva tiwa abimbola badmus aya onífàdé mo kí gbogbo yín pátápátá kú ayẹyẹ ọjọ́ bí ẹ̀mí yá gùn nínú owó nínú ọlá nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀ ìwọ tó dẹ̀ ń wò mí nínà tó mọ̀ pé ní oṣù yìí náà làbí ẹ̀ mo kíwọ náà kú oríire mo bá ẹ yọ̀ gbogbo ẹ tẹ́mi lé akínyín lẹ́tọ̀ ètò lákínyín ẹ má gbàgbé mo sọ fún yín pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá lórí social media nǹkan tó ń trend ẹ mo máa ma wá máa mú fún yín gbogbo nǹkan gossip tẹ́ ẹ fẹ́ mọ̀ tẹ́ ẹ fẹ́ rí pé ah ah kí ló tún ṣẹlẹ̀ tẹ́ ẹ ti miss out gbogbo ẹ̀ pátápátá ni èmi àsọ̀rọ̀ fetefete àyínkẹ́ da òkújọ́ ẹ̀ ni mo máa ma fún yín. ó oh, ẹ jẹ́ kí tí wàá rán yín létí wípé ẹ̀yin fúnra ara yín ẹ láǹfààní o láti mú orin tó ń wù yín sórí gbogbo orin tó nífẹ̀ẹ́ sí tó máa ń wù ẹ́ tó jẹ́ pé tó bá kàn ti jókòó sí orí amóhùnmáwòrán rẹ̀ tó bá ti jókòó síwájú amóhùnmáwòrán rẹ̀ pé ah Orísun TV lélẹ́yìí òkè orin tó ń wù mí tó ń wù mí látọkàn mi kí wọ́n bá mi play lẹ́ni ni ó ní àǹfààní láti ṣe kí ni ó láǹfààní láti fi ránṣẹ́ sí mi ẹ lọ sí orí social media mi lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ náà ni kó lọ like page mi lọ fi gbogbo orin tó bá ń ẹ̀ tó fẹ́ kí n play fún ẹ ẹ lọ máa fi síbẹ̀ torí pé gbogbo ẹ̀ náà ni mo máa play fún yín tínú ẹ̀ máa máa dùn tí ayọ̀ ẹ̀ máa máa kún kí n máa mú lọ lórí music video àwọn orin tó ń trend ah ẹ wo àwọn tiwa wọn ṣe bẹ̀bẹ̀ no no no a gbé fún gbogbo àwọn tí wọ́n kọrin nílùú nàìjà tiwa ẹ̀ débi pé ẹ̀yin ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ̀ tún rí wọn wọ́n á tún kúrò Naija wọ́n á tún lọ sí òkè òkun wọ́n lọ máa feature gbogbo àwọn top top musicians wọn bẹ́ẹ̀ náà ti rí pé ah gbogbo ẹ̀ ti ń dùn ó ti ń dùn inú mi dùn tẹ́ pé tẹ́ bá gbọ́rin wọ́n á ń gbà mí bẹ́ẹ̀ wò pé ah ah ṣọ́mọ Naija náà ló kọ eléyìí ee eh, inú mi máa dùn ẹ wo ẹ̀bù pọ̀ yanturu ẹ̀bù pọ̀ ẹ̀bù pọ̀ àwọn tábà wá ń sọ àwọn music video tó ń trend báyìí àkọ́kọ́ ẹ̀ lè fọwọ́rọ́ bùgà sẹ́yìn hundred gbogbo alọ́dẹ mọ̀ pé yes orin buga láti ọwọ́ Kiss Daniel oúnjẹ ló yà kí ló kọ́ mí kan bẹ̀ sí màtá bẹ̀ sí wẹ́rẹ́ ẹ̀ẹ́dàdé ṣáàdọ̀dún yuga. ẹ ok so far so good kò ní bàjẹ́ o let me see you go eh. let me see you go lọ́lọ́ ẹ wá ṣe kí ẹ eh, buga o ó ti yẹ buga ó dùn ó lárin Kiss Daniel ó ṣiṣẹ́ takuntakun síbẹ̀ tábàtẹ̀ ń tọrọ Kiss Daniel ti mọ̀ pé ah Kiss Daniel kọ́kọ́ ló máa ń sí àwọn orin yẹn àmọ́ tó bá jùlẹ̀ tó bá gbèdé àyàwó máa já pé yes Kiss Daniel ó ń ṣe iṣẹ́ takuntakun tábà tún wá ń sọ̀rọ̀ tó tún jẹ́ ẹ̀ ti fọ́ ọlọ́lọ́dún àṣà <laughs> àṣàkẹ́ tó tiẹ̀ jẹ́ yẹn táwọn èèyàn bá oye àtúngbá ẹ eh, ẹ eh, tùgàràgàràgà ó ti yẹ yín ọlọ́ládé mi àṣàkẹ́ òun náà trend lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí wọ́n ti jump lórí ẹ lórí tiktok everywhere the social media everybody èmi kan ti fi ṣe fídíò dánwò tí bá sáré ṣe fídíò kékeré kan sí tí bá sọ pé òkè mo fẹ́ post á orí wọn ni kí n fi sí òkè jẹ́ kí n fi ọlọ́ládẹ́mi àṣàkẹ́ sí jẹ́ kí n fi tún gbá sí. ìyẹn náà wà ń bẹ tá a bá tún wá ń sọrin tó jẹ́ pé àwọn èèyàn tún nífẹ̀ẹ́ sí jùlẹ̀ ṣe tún fẹ́ gbọ́. <laughs> tẹ́wá wọn kólóbá kólóbá ẹ gbọ́ èwo ni kólóbá kólóbá torí pé a fẹ́ fọmọ yín gan wọ́n fẹ́ fọmọ yín ẹ̀ ń ṣàkó ẹ at what age ẹ̀yin òbí tó tẹ̀ jẹ́ pọ́mọ yín ti ń wọ thirty four ó ti ń wọ thirty five ó ń thirty six wọ́n tún sì máa fẹ́ fẹ́ ọmọ yín ẹ tún sì máa ṣakọ tó tẹ̀ wáyé kó jẹ́ pé Dr. Adéwálé Àyùbá ló máa fẹ́ fọmọ lẹ́ máa fi wọ́n ṣakọ ah, Starboy ké bàbá tí ò dàgbà sẹ́ẹ̀kẹ́ bàbá young sí lójoojúmọ́ tá bá bẹ̀rẹ̀ àwọn ojú wọn yẹn báyìí kólóbá kólóbá òun náà ṣe kíni òun náà trend lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ tó bá ń kọrin everywhere báyìí tẹ́ bá ti gbọ́ sílẹ̀ ẹ bàbá wọn tá tán nìyẹn ókè dantan ee gbogbo nǹkan máa ṣe kí ni wọ́n máa gé ọmọ yẹn tó wọ́n máa ṣe kí ni tó wọ́n máa jó sí gbogbo ayé tẹ́mílẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn orin tí mo sọ wípé ó ń trend yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ká lọ gbọ́ wọn tá a bá padà dé ẹ fẹ́ mọ nǹkan tó tún kù lórí akínyìn àbí ẹ má yí kúrò lórí Orísun mo ń padà bọ̀ akínyìn o. mo lérò pé ẹ gbádùn gbogbo àwọn orin tí mo fún yín àwọn orin tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé kó o máa sùn ẹ́ kó o gbọ́ ìlú yẹn lọ́wọ́ kan báyìí ó máa dìde ni pé ẹ kí ló ń ṣẹlẹ̀ kólóbá ló ń lọ kí ló tún wá ṣẹlẹ̀ o ọlọ́ládé mi àṣàkẹ́ òun náà ló tún lọ gbogbo àwọn orin yẹn ṣẹ́rí tẹ́ bá ń dùn tẹ́ bá ń jó báyìí inú yín máa máa <laughs> dùn ayọ̀ yín máa wọ́n kéde máa gbàgbé pé óò mi ì tí ì jẹun látàárọ̀ ẹ wọ́n tún ní ọ̀pọ̀ súpà kí tún máa mú lọ ní wẹ́rẹ́dìwẹ̀rẹ́ ní ti gbogbo àwọn gossip tó ti yẹ àwọn òfófó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ Lateef ẹ gbogbo wọn náà gbogbo àná la mọ iṣẹ́ ribiribi tí Abdulateef Ọládìméjì ń ṣe kí ni Abdulateef sọ ó ní wípé the more the fame ìyẹn já sí wípé bí òkìkí yẹn ṣe ń pọ̀ sí ẹni èèyàn ṣe máa máa tẹra o ní sọ pé òkè à ah, torí pé mo ti wà òkè ah, òkìkí ti pọ̀ kó wá lọ máa relax kó lọ máa fẹ̀yìntì pé à ah, wọ́n ṣàtìmọ̀ mi tó o bá tẹpá mọ́ṣẹ́ tó o bá improve lórí ara ẹ̀ o kàn máa rí pé àwọn èèyàn kàn máa gbàgbé ẹ̀ ni so Abdulateef Ọlájíméjì sọ wípé bí òkìkí yẹn ṣe ń wá sí i bókìkí yẹn ṣe ń pọ̀ sí náà ni kí ni ni kẹ́ ṣe máa tẹpá mọ́ṣẹ́ pé ẹ máa máa improve ara ẹ lọ́dọ̀ kó ti ṣèkọ́ lánàá ó tún bọ́ sójú gbàgede ó tún ṣe same thing tó ṣe lánàá ó tún ṣe lé ó máa sọ àwọn èèyàn àmọ́ tí wọn náà bá improve ara ẹ̀yẹ ló máa fi hàn pé yes mò ń ṣe iṣẹ́ takuntakun lákọ̀ọ́tán ní abala tí gbogbo òfófó tí mò ń ṣe yìí gbogbo wa náà la mọ agbábọ́ọ̀lù ọláyínká pillars àti ìlú mọ̀ọ́ká ìyàwó ẹ̀ tí ó ń ṣeré ìyẹn yétúndé barnabas aka mrs pẹpẹyẹ nígbà tó máa ṣe ìyàwó gbogbo ala máa lọ <laughs> èmi gan lórí Orísun mọ gbẹgẹlẹ mi lébẹ ó dùn mí ó dùn mí ó dùn ó lára ẹsìn gbogbo àwọn olùmọ̀ọ́ká tó ń gbá bọ́ọ̀lù yẹn pátápátá gbogbo wọn mo rí àwọn obìnrin máa wà síbẹ̀ láti wá sílẹ̀ pé ẹ́ tí peter ò bá rí mi irọ́ <laughs> ìgá ló gbọ́dọ̀ rí mi nò wọ́n múra tán wọ́n ró dẹ̀dẹ̀ wọ́n ró dẹ̀dẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù ọláyínká peters àti ìyàwó ẹ̀ yétúndé yétúndé tí ń retí ọmọ first child nígbà tí wọ́n post picture yẹn sórí IG báyìí inú everybody nù ta ló post ẹ̀ Yétúndé ló post ẹ̀ wọ́n wà on vacation yìí nù jọ̀rọ̀ àwọn hot man and bra yẹn pátágónà <laughs> pátágónà àti bra gónà ó ṣàrọ̀ra wọ̀ mm, Yétúndé wá dúró báyìí Peters náà wá dúró sẹ́yìn ọ wá fi ọwọ́ ẹ mọ bó ṣe máa ṣe tó ìyẹn bá ṣẹ̀ṣẹ̀ dé ah ọlọ́run mi ò lè wéètì o <laughs> mi ò lè wéètì nítorí ọlọ́run ọlọ́run mọ̀pẹ́ mi ò lè wéètì cause mo mọ̀ wọ́n pé òkè tó ìyẹn bá ti ń jáde gbogbo obìnrin tó bá lóyún tó bá máa jáde báyìí nínú ẹwà tọ́lọ́run fún ẹ wọ́n máa fi ọwọ́ yẹn máa gbé sábẹ́ ẹ̀kún báyìí wọ́n máa ṣe é ah tẹ bá rí bó tẹ tilẹ̀ jẹ́ pé oyún Yétúndé ó ṣẹ̀ ń yọ ni àmọ́ ẹ ti máa rí pé oyún ti wà ń bẹ̀ kíá ni Peter Zora fọwọ́ sábẹ̀ ah, ọlọ́run gógó social media adárugi ah, at last ó ti ṣẹlẹ̀ gbogbo ẹsẹ̀ mi ní àlejò báyìí lọ lórí ti òfófó lórí akínyìn fún tèmi ẹ jẹ́ kí n tún lọ nísinmi ráńpẹ́ tí bá máa padà dé nǹkan tọ́pọ̀ sùkàn ẹ tún máa mọ̀ ẹ wá yìí kúrò lórí Orísun akínyìn oyeye oh, mo ṣe kí n lé agodo ń bíbá ẹ ó ti yẹ gbogbo ẹyin tèmi orí Orísun láwọn Orísun ló ń kọ ebi wọn fà náà ṣe ń darapọ̀ máa kókè kí ló ń ṣẹlẹ̀ orísun lọ pẹ́ bí kò má lọ sùn lórí orísun àyìnkẹ́ da òkújẹ́ ẹ̀dẹ̀ lórúkọ tèmi ètò akínyìn òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ojú amóhùnmáwòrán ẹ má gbàgbé mo sọ fún yín pé gbogbo orin tẹ nífẹ̀ẹ́ sí ẹ ẹ ní àǹfààní láti fi ránṣẹ́ sí mi èmi máa bá yín play ẹ̀ ẹ òun ṣọjọ́ bí ni ẹbí ẹni ará ẹni boyfriend ẹni girlfriend ẹni mọ́mí dáàdì àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹbí ara ẹ ẹ ṣọjọ́ bí ni ẹ fẹ́ kí n dúró sí bí bí mo ṣe dúró yìí kí n máa bá yín kí wọn mo wà á lẹ̀ fún yín pẹ́rẹ́wu ẹ lọ sí orí social media mi IG at Àyìnkẹ́ Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ náà nìbọn page mi ni ẹ máa like torí pé um, the main page ó ti kún ẹ má gbàgbé bí mo ṣe ń sọ fún yín wípé ẹ lè máa send gbogbo orin tẹ́ ẹ fẹ́ gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ kí lọ́tún lọ́sì ẹ máa fi ránṣẹ́ sí wa ẹ lè lọ sórí at Orisun TV lórí Twitter at Orisun TV lórí IG ní orí Facebook náà Orisun TV ẹ fi síbẹ̀ ẹ jẹ́ kémi máa bá yín kà kí máa bá yín wò kí máa ṣe kí ni kí dẹ̀ máa play gbogbo orin tẹ nífẹ̀ẹ́ sí yẹn kí n máa play ẹ̀ fún gbogbo àwọn tó wọ́n wà nílẹ̀ lákòótán ní abala akíyín nǹkan tó ń trend lórí social media òun ni mo fẹ́ sọ fún yín kí dẹ̀ ló ń trend ókè orí ọ̀rọ̀ à ń ṣẹ̀yìn àṣẹ̀yìn náà ni ó tẹ̀ wá fẹ́ dàbẹ́ pé mi nìkan ló kù láyé yìí èmi àtàǹtí mi tó yọ̀ sí ilé àwa nìkan ló kù láyé tá àti bá wọn sẹ̀yìn ó ti yẹ kí n mọ̀ fi gbogbo <laughs> ẹnu bọ̀ ní tòótọ́ ní tòótọ́ mi ò sọ wípé kéèyàn má ṣe o mi ìdẹ̀ sọ pé kẹ́ ẹ ṣe ṣé lipo àbí laipo àbí kí ló máa ń pè ẹ ká máa fi ẹran kún ẹ̀yìn kẹ́yìn lè ga ká máa fi ẹran kún tán kí tán náà lè ga ẹ mọ̀ fígọ́ eight shape yẹn tẹ bá rí àwọn ọmọ yẹn ń gbòòrò yéé wàá wò pé kí ló ń ṣẹlẹ̀ aṣọ yẹn máa dúró tán inú máa ṣe pé àmọ́ mi ì ní kéèyàn ṣe mi ì dẹ̀ ní kéèyàn má ṣe torí pé oníkálukú ló mọ bó ṣe fẹ́ ara ẹ̀ sí oníkálukú ló mọ bó ṣe fẹ́ pé òkè bọ́lọ̀ ṣe dá mi yìí o ó dà yẹn pé mi fẹ́ láìkẹ́ ó dà yẹn pé ṣe mistake ó yẹ kí n fi ẹran kan sí ẹ̀gbẹ́ left báyìí no no no no no ó yẹ kí Dr Jesus Doctor, Jesus ló <laughs> ṣe lè dára ó yẹ kó tún bá mi gan mọ́ bí oníkálukú ló mọ bó ṣe fẹ́ ṣe rẹ̀ àmọ́ nǹkan tó wá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ tó lálẹ́ gàràràrà lórí social media ni ẹni tó lọ ṣe ẹ̀yìn tó dẹ̀ ti bẹ̀ lọ ó gbabẹ̀ kú ni straight ó ba ó ba ibẹ̀ jẹ́ pé ọlọ́run ṣe ok ṣé rẹ ní bẹ́ẹ̀ yẹn sìn ṣé ká máa dunnú fún ni àbí ká máa sunkún fún àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́kọ̀ òjọ̀kan ọ̀rọ̀ bẹ́lẹ̀ mo mo take time mi mo ka gbogbo kọ́mẹ́ǹtì yẹn táwọn àwọn tó búbu àwọn tó dẹ̀ búbu àwọn ìlú mọ̀ọ́ká wa gan lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n jáde tó ń takú gbogbo àwọn tó ń sọ pé kò dáa pé kí ló tẹ̀ ṣe máa sọ pé kò dáa yẹ́ èmi mo lówó mi nǹkan tó bá mi máa fi ṣe èèyàn kan tẹ̀ jáde lára àwọn Alex ní big brother naija ó bọ́ síta ó sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe irú kìíní yẹn á jẹ́ pé wọ́n wọ́n wọ́n báwo mo ṣe fẹ́ sọ wọ́n ní confidence tó nínú ara wọn ni kò sí ara ẹ bá tẹ lọ́rùn wàá gbé bọ́ọ̀lù ń ṣe dẹ́ adẹ̀túrẹ́ tó tún jáde pòrò pé irọ́ Alex nǹkan tó sọ yẹn no no no no no no kò yẹ kó sọ ọdún kan bẹ́ẹ̀. tó nǹkan tó tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ ẹ̀yìn ilé ìyàwó ló kọ sí <laughs> torí èmi náà tẹ̀ wò pé a ah, kí ló ń ṣẹlẹ̀ gangan àmọ́ èmi nífẹ̀ẹ́ bí mo ṣe rí ìyò ìrọ̀ ìrọ̀ mo nífẹ̀ẹ́ bí mo ṣe ẹ má ṣì mí gbọ́ o mi ò ní kẹ́ ṣe mi ò dẹ̀ ní kẹ́ má ṣe àmọ́ ọ̀rọ̀ tó ń lọ lọ́ọ́lọ́ọ́lọ́ọ́ báyìí tẹ́ bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà kó tẹ̀ wá mú o fẹ́ change nǹkan tọ́lọ́run fún ẹ àborípọ́ lọ́run fún ẹ láyọ̀ pẹlẹbẹ àyà pẹlẹbẹ o fẹ́ lo àyà ńlá ẹ mọ bí tẹ́ ẹ máa lọ ti ṣe é ẹ má lọ ṣe níbi tó yẹ pé ẹ máa ṣe tó máa dogun fún yín torí pé ẹni tó kú táwọn èèyàn ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ẹ̀jẹ̀ dà lára ẹ̀ kú ni nígbà tó ṣe kinní yẹn ẹ̀jẹ̀ ó dà lára ẹ̀ kú ó dẹ̀ complain fún dókítà tó bá ṣe dókítà ní ó nọ́mà pé bó ṣe kọ́kọ́ <laughs> ẹ̀wẹ̀ kankan o dókítà ní pé ó nọ́mà wípé bó ṣe kọ́kọ́ máa máa lọ nìyẹn tó bá yẹ ẹ̀já stop ó nọ́mà ó nọ́mà ó nọ́mà gbogbo ẹ̀já aládẹ̀ waste ẹnẹlẹ́ni dẹ̀ kí ọlọ́run wá bá wa tẹ́ gbogbo àwọn tó ti gbàbẹ̀ yẹn lọ kọ́lọ́run bá wọn tẹ́ wọn sí afẹ́fẹ́ torí gbàtẹ́ bá ti ẹ̀kú gan ṣé ká máa dunnú ni àbí ká máa sunkún cause a mọ̀ pé òkè irú kú wo ló pa nígbà tá a bá gbọ́ pé nǹkan báyìí báyìí báyìí ló ṣe ṣáwọn èèyàn gan ò ní máa rò pé ìwọ gan fúnra rẹ̀ ó jẹ̀bi ikú tó tẹ́ bá máa wá ṣe kínní tó o wò pé òkè o ara tọ́lọ̀ ń fún ẹ ó ti sú ẹ o ó fẹ́ lọ ṣe nǹkan míì ẹ rò ó dáadáa kó má bàa di kókó tó bá jẹ́ òkè òkun ni ẹ ẹ ẹ wádìí dáadáa àwọn tó lè ṣe dáadáa tẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá ṣe tán kò ní mú pé ẹ̀jẹ̀ ń dà lára wa kò dẹ̀ ní mú pé amẹ́mi lọ lọ́jọ́ kejì ẹ wádìí dáadáa tó bá jẹ́ nàìjíríà wa yìí náà ni ẹ ṣe ìwádìí dáadáa ẹ má lọ ṣoge kẹ ẹ lọ kú irú kú bẹ́ẹ̀ yẹn <laughs> àwọn èèyàn kọ̀ sọ́ máa fìyàn ṣe ọlọ́run má jà kúkú òṣì ọlọ́run má jà kúkú ọ̀fọ̀ tó tẹ́ ẹ bá máa ṣerú gbogbo nǹkan báyìí ẹ máa ṣe ní díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́lá ń ṣe dá èmi èmi ti láìkí ẹ̀ ó dàbí pé mi àtàntí mi nìkan ló kú tá a ti ṣe kínní yẹn lò torí tẹ bá rìn sọ́ọ̀tì tẹ bá rìn sọ́ọ̀tì tẹ bá mọ orí fi gan ètì yẹn inú ẹ̀yìn gan mọ̀mọ́ dùkú ah, ah, àwọn ọmọ ló sí gan lẹ́yìn nǹkan táwọn ọkùnrin kú máa ń fẹ́ náà nìyẹn kí Daniel ló sọ ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé nǹkan tó lè gba orin stúdíò lọ́wọ́ òun tóun bá ti rẹ́yìn èyí náà wá wo orúkọ bẹ́ẹ̀ ìrọ̀ tó ti ń crush lórí Kiss Daniel sí kí ló máa fẹ́ ṣe wọ́n mọ̀ pé òkè kìsìkìsì sọ pé ẹ̀yìn ni a lọ ṣí àbí ẹ máa calm down o ẹ tó bá lè fẹ́ mi pẹ̀lú bí mo ṣe wà kó lọ jókòó ó ti yẹ yín àwa ò fọ́ àbúrẹ́kì mi tàwa yìí gbogbo ẹ̀yin tèmi ní àánú jù báyìí lọ ní orí ètò akíyín fún tẹ̀ní ẹ má gbàgbé gbogbo orin tẹ nífẹ̀ẹ́ sí lọ́lọ́kọ̀ òjọ̀kan mọ́ sẹ́ǹdì ẹ̀ sí wa ẹ fẹ́ kí àwọn èèyàn fọjọ́ bí ni o fẹ́ kí ìyàwó ẹni o fẹ́ kọ́kọ ẹni o fẹ́ kí àwọn ọmọ ẹni ẹ ń ṣe anniversary tẹ́ fẹ́ kí n dúró báyìí kí n bá yín kí yín kí n kí wọn pé ah lágbájá mà sọ pé ẹni báyìí ṣọjọ́ bí lẹ́ni ooo èyí ni wedding anniversary lẹ́ni ẹ wo ẹ máa send gbogbo ẹ̀ lórí Orísun at Orísun TV on IG at Orísun TV on Twitter lórí Facebook náà at Orísun TV tó bá dẹ̀ jẹ́ pé mi náà lè fẹ́ send ẹ̀ sí personal ó ti yẹ lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Facebook ó ti kún orí page mi lẹ lè fi sí gbogbo ẹ̀yin tẹ̀rí lórí àwọn tún kì í yín <laughs> mo ti fẹ́ máa ná náà ni mo kókó òye kìlọ̀ àwọn ẹ̀mọ́ wòrí ẹ tù rí mi ní ọjọ́ mi ọjọ́ eré Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wọ́n ti da ọkújọ́ ẹ̀ á sọ̀rọ̀ fetefete small but mighty ó ti yé tẹ́ bá sọ pé ìwìn ọmọ <laughs> tó ń gbẹ́nu amóhùnmáwòrán fọ̀hún èmi náà ní ìwìn inú tv nìkan ni mi jẹ ìwìn inú go ẹ má lọ máa rò pé ìwìn jésù ìwìn tv ó ti yé ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ má yí kúrò lórí Orísun